بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد mo kí wa káàbọ̀ sí abala kejì jókòó wa ní alẹ́ òní tí í ṣe alẹ́ jumua ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni ẹni tó ń forí rọ ń forí rọ ẹni tó ń fárígá náà sì kí Allah wa ta'ala kó ṣàánú wa o episode one oh two episode one oh two lẹ́ẹ̀kan sí déètì òní ní twenty eight oṣù kẹrin ọdún fourteen forty three àkọlé ẹ́písòdù yìí òní yìí ẹ ṣọ́ra fún ṣe kárí mi níbi ayẹyẹ ẹ ṣọ́ra fún ṣe kárí mi níbi ayẹyẹ. Islam ẹ̀sìn kan ni tó kìlọ̀ fún wa pé ká jìnà sí ṣe kárí mi. Nínú ìjọsìn ẹ̀sìn wa ṣe ṣe kárí mi ní èèwọ̀. E nínú ìbálòpọ̀ láàrin àwa èèyàn séèyàn ẹ̀sìn wa ó ṣe ṣe kárí mi ó tún ṣe ní èèwọ̀ ẹ̀yin ọmọ ìyá mi ẹ jìnnà sí ṣe kárí mi o mo fẹ́ mú kéèsì kan wá lálẹ́ yìí tá a fi ṣe case study ṣe kárí mi kéèsì náà mo lè pè ní ó ń gbóná fẹlifẹli. Feli torí pé kéèsì tí ń lọ lọ́wọ́ ni. ẹ̀yin tí ẹ bá wà pẹ̀lú mi ní gbogbo ìjókòó tí mo máa ń ṣe ẹ rí i pé nígbà tí mo ń tírìtì ọ̀rọ̀ marriage mo sọ wípé kò yẹ kí àáfàá kó jẹ́ àáfàá olóde kò yẹ káàfọ́ ò jẹ́ àfọ́ olóde tó jẹ́ pé kò ní níṣẹ́ méjì mọ́ bíi kó lọ sílé oúnjàwó bíi kó lọ sílé oúnṣúná ọmọ bíi kó lọ síbi oníwòlímà. mo ní eléyìí kò dáa ṣùgbọ́n kì í ṣe pé wọn ò lè pe àáfàá pé àáfàá apèyìn síbi àwẹ̀jẹwẹ̀mu ẹni tí wọ́n bá sì pè wọ́n fẹ́ kí ó jẹ́ pé tí ó bá ráàyè kókò dámọ̀ àwáwí kó wá excuse. bákan náà mo tún fi kún wípé bí kówó ṣe fọmọ lọ́kọ mo ti ṣàlàyé ẹ̀ in fact episode one to be twenty nínú ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ bá ṣe so yìgì ló jẹyọ ń bẹ̀ lásọtúnsọ láwìtúnwí. So, bákan náà ni ọ̀rọ̀ àkíkọ̀ ìsọmọlórúkọ àtúnsọ òun náà lásọtúnsọ mọ̀dẹ̀ sọ wípé kò wulẹ̀ sí ti jẹ́ wùlémọ̀ kùránì àwọn àfáà kan fi ń ṣe fáin bara ni gbogbo ẹni tó bá rí ọmọ ṣe ìbá àpẹẹrẹ ẹ̀ ló ń sún náà ó fi ń ṣe fáin bara ni ẹ̀ afla lè kéwú wòlímọ̀ kìíní kan fáin bara ni. eléyìí tó nípìlẹ̀ wòlímọ̀ gbéyàwó akidonika àkíkọ̀ ìyẹn nípìlẹ̀ ìyẹn náà kìí ṣe ìjókòó tó ga pé àfọ́sàmọ́ wa kò yí ibẹ̀ sáá. mo nítorí náà ẹ̀yin èèyàn mo ti kọ́ ẹ̀yin tí ẹ wà ní àrọ́wọ́tò mo ti kọ́ yín bẹ́ẹ̀ ṣe fọmọ mi. iṣẹ́ pọ̀ ńlẹ̀ fẹ́mi ju kí n wá lọ mọ́ jókòó sílé oníyàwó lọ. ṣùgbọ́n eléyìí tó bá kàn ráǹgídá á gbìyànjú àti fìjókòó yẹ wọn sí láì ní fi àsìkò ṣòfò. àwọn àlàyé wọ̀nyí ni mo ṣe etí ìgbọ́ wa kí wá ní ó ni pé ọ̀kan nínú àwọn èèyàn wa lọ́ba wa bá mi pé òun fẹ́ fọmọ lọ́kọ òun sì fẹ́ kí n wá gẹ́gẹ́ bí àáfàá òun mo ní èmi ò ráàyè àti pé ṣe bí ìwọ ló bímọ rẹ ìwọ náà sì ló fi lọ́kọ ẹ̀hẹ́n. má tún lábo èmi lọ́rùn mọ́ àà ó sàní rárá o òun sáfẹ́ kí n wá ní o òun sáfẹ́ kí n ṣe gbá ní o bá ní òbúrú ìjàpá níjọ́ tóun ti jágbọ́n o ọrùn òwò òun mọ́ èmi ò lè ráàyè wàláì tí n bá jáde ńlé tí n bá lo wákàtí mẹ́ta wákàtí mẹ́rin níta ń ti ń ti mísì àwọn sẹ́mi ńlé. kámọ́tì sọ pé àwọn òjókòó ayẹyẹ tẹ́ ẹ máa ń ṣe táìmù yín kìí wà táìmìlì bẹ́ẹ̀ pé láago mẹ́wàá pé ẹ bẹ̀rẹ̀ láago mẹ́wàá aago méjìlẹ́ tó bẹ̀rẹ̀. gbogbo mo ti á ní táìmù tí mo fi ṣòfò dànù mo ságẹ̀ níhu lọ́la túláàsì mo ní mo ti gbọ́ nígbà tí ọgọ́ ọ̀gbéyàwó súnmọ́ mo wá pè mo ní kó wá mo ní mo ní àsọtẹ́lẹ̀ mo ní mo ní àsọtẹ́lẹ̀ tí mo fẹ́ bá sọ mo lákọ̀ọ́kọ́ ná ẹ fẹ́ ṣègbéyàwó èyí ti ṣe tẹ́ ẹ̀ jókòó ṣe nínú mọ́sálásí ṣé bó fẹ́ fọmọ ọlọ́kọ ni wá ìtẹ́ ẹ̀ jókòó ṣe nínú mọ́ṣáláṣí tẹ́ ẹ fi lọ mú họ́ọ̀lù bọ́ bá jẹ́ pé wòlímọ́tù nìkan bá fẹ́ ṣe ẹ lè fún yín but akidu nìkan kò pọ̀ dandan họ́ọ̀lù ìwọ sì nìyẹn gbèrú torí wọ́n lọ fẹ́ fọmọ lọ́kọ arákùnrin bá sọ pé kí n máa wò ó òun gẹ́gẹ́ bí ẹnìkan ohun tó ń sọ ni pé káwọn ó ṣèjókòó yẹn nínú mọ́sálásí ọkọ ìyàwó ló fárígá o tó ní ẹ́ kò sí tó jọ òun ò ṣe kan rí èyí náà ni àkọ́kọ́ sí òun òun àṣẹ inú mọ́sálásí kò sí tó jọ ọ̀dà ó lóun tún da alábàá wípé ọ̀dà ẹ tí mọ́ṣáláṣí ọba gba àwọn èrò rẹ ẹ jẹ́ ká mú ojú títì ká pa títì rẹ fún un à ọlọ́ni à títì títì ò kò kò pọ́n àwọn èèyàn tó ń lé ẹ lọ bá ní béèrè họ́ọ̀lù èló ni wọ́n ń gba họ́ọ̀lù bàbá ìyàwó bá ní òun bá lọ ṣèwádìí họ́ọ̀lù wọ́n bá ní họ́ọ̀lù kan tó wà nítòsí àwọn wọ́n bá ní hundred thousand naira ni wọ́n bá ní ah hundred thousand naira ìjókòó ọjọ́ kan owó sì disappear wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní yẹn gan ló tún rọjú jù lọ oní two hundred wà oní three wà oní four wà oní five wà kódà oní one million wà ẹ bá ti fẹ́ sí ni ah wọ́n ní èyí tẹ́ ẹ pè ní oní hundred yìí gan agbára àwọn ò ká ọgbọ́n tóun ó dá ni pé òun ó sọ pé òun ò bá àwọn tó wà nídìí ètò ńlé òní làwọn tó wà nídìí ètò nọ́mbà fún ara wọn wá àwọn ọkọ ìyàwó nọ́mbà fún ara wọn wá họ́ọ̀lù míì lọ wọ́n ṣàwà họ́ọ̀lù ńlá kan lọ tó lówó lórí wọ́n lọ gbà á wọ́n ní wọ́n fi sínú iv wọn ah, mọ́lọ́dà ṣé bẹ́ẹ̀ ṣáṣe fẹ́ nu pé nu họ́ọ̀lù lẹ ti fẹ́ ṣe ákídù nìka ọ̀dà ẹ wà á tẹ̀lé àwọn òfin kan o nọ́mbà one ni pé níjókòó yẹn kò sí àáfàá kankan tí ó sọ̀rọ̀ o lẹ́yìn mi torí pé kò sí iṣẹ́ tá kò sí iṣẹ́ tó pọ̀ nílẹ̀ tá a fẹ́ ṣe ju fi ọ mo fi ọmọ mi fún lágbájá mo gbà á mo fi ṣaya lọ kò sí iṣẹ́ pé àáfàá ńlá kan ni ó ṣàdúrà bẹ̀rẹ̀ àáfàá ńlá kan ni ó ka àyọkà nínú àlùkùránì àáfàá kan oní ó tọrọ àlùbáríkà àáfàá kan gbogbo dìpátímẹ́ǹtì tẹ ẹ máa pín jókòó sí un kò lè ṣẹlẹ̀ níjókòó tí mo bá wà ẹnu ká sọ pé ọyá bàbá ìyàwó sọ pé o yọ̀ǹda ọmọ ìwọ ọkọ sọ pé o ti gbà á ká sì fi kútúbà nẹ́bì tí máa kà níjókòó bẹ́ẹ̀ ká sì kà á ló bá parí ìwọ làdúrà bẹ̀rẹ̀ ni ìwọ làdúrà àgbà kan ni àdàdálẹ̀ tàwọn àfáànù èmi ò sì nídìí yẹn ló ní òun faramọ́ mo ní condition number two òun ni wípé kí n tó dé jókòó àtìlẹ́yìn tí mo bá kó ń jókòó ẹ gbọ́dọ̀ play wáàsí kankan àfi wáàsí mi ẹ sì lè play ẹ̀ tán kèsì pé tí ń gbà kó ń jókòó tán tẹ́ mọ̀ play Buhari ọmọ Musa níbi tí mo ti lọ ibi tí mo lọ àbílẹ̀ àmọ́ play kinní kan ń kíjì pa àbí kinní kan gbogbo ọ̀daràn dábàá àwọn kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ à ń bọ̀ sí bọ́ sí i kẹ́ á máa play Saoti àbárẹwà àbí àlùbáríkà àbí kí n náà ń pè ẹ́ kí lẹ pè làbáyíká kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ o bàbáyàwó ní òun faramọ́ ẹlẹ́ẹ̀kẹta ni pé ńgbẹ̀ tí lọ gba họ́ọ̀lù yẹn nísìn definitely àwọn tí mọ́ dẹkoréètì ọ́ọ̀lù ẹ ti wọ́n ti gbà wọ́n mọ́ ẹ wá sọ fún wọn wọn ò gbọ́dọ̀ tó fèrè mọ́ bẹ́ẹ̀ o wọn ò gbọ́dọ̀ tó fèrè ìgbéyàwó mùsùlùmí kò jẹ́ mọ́ fèrè o ẹ̀yin tẹ́ bá ń fọn fèrè ní fèrè yín ọmọ bẹ́ẹ̀ kọ̀ọ̀kan o àwọn ìfọn fèrè ń tiwá o so wọn ò gbọ́dọ̀ sọ fèrè mọ́ bẹ́ẹ̀ ó di májẹ̀mú kẹta mo ní májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹrin òun ni wípé wọn ò gbọ́dọ̀ fi ìjókòó obìnrin kankan síwájú àtìyàwó tó ẹni tí ń lọ sílé ọkọ yóò wà láàrin àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ ní o yóò kàn máa fo etí gbọ́ ohun tá à ń sọ yóò sì máa fojú rí ohun tá à ń sọ. ok mo ní condition number five ó ní wípé yóò ti daṣọ bojú kó tó wá síjókòó ni o kì í ṣe pé níjókòó láàmọ́ ní hẹn ìyàwó tá a fẹ́ fẹ́ lónìí o yóò wá jẹlẹ́ ha o jẹ̀lìbábà rèé o kò sí tọ́jọ́ o yóò ti wọ jẹ̀lìbábù rẹ̀ láti ilé yín wá ni o. májẹ̀mú kẹfà tẹ́tẹ̀lé òní wípé kò gbọ́dọ̀ sí wíìnì sọ̀kin o òun lùkọ́ kan gbọ́dọ̀ wá o oníṣẹ́kẹ́rẹ́ kankan gbọ́dọ̀ wá o lọ́ba ni òun fara mọ́ ọ ní ṣùgbọ́n kí n jẹ́ kóun ó pe ọkọ ìyàwó tètè pé o lọ́ba pọkọ ìyàwó àti ìyàwó àti ẹni tó fẹ́ dọ́kọ ìyàwó ẹ̀yin méjèèjì ẹ̀ mọ̀ bọ̀ bàbá ìyàwó lọ ni ẹni tí ó dọ́kọ ìyàwó nàbàdé arákùnrin ó ń súnà ní ọ ni àbí èwo ni wọ́n ń ṣe ó ló ń súnà lòun sa ọ̀dà ọlọ́run ó sì fẹsẹ̀ rìn dáadáa lórí ẹ̀ èé ti rí tẹ́ fi lọ gba họ́ọ̀lù olówó kan lọ́wọ́ tó o fẹ́ ná o ti owó pamọ́ ọlùwà lọ̀rọ̀ ẹ wá kàn ń gbò fẹ́ ṣèyàwó wáyé tẹ́ ẹ̀ jókòó ṣe mọ́ṣáláṣí wàá mọ̀ gbọ́ o sọ́rí àwọn òfin tí mo kà fún àwọn òfin tí mo kà fún bàbá ìyàwó rẹ̀ rèé o arákùnrin sá sórí kọ́ ó sórí kọ́ ó sórí kọ́ gbogbo bí mo ṣe kà fún bàbá àyàwó mo wá kà sí etí ìgbọ́ tiẹ̀ náà arákùnrin wa sorí kọ́ ọ̀rọ̀ onímọ̀ ń sọ fún ọ yẹn o ẹran tí àkọlé ìjókòó yìí o ṣọ́ra fún ṣèkárí mi níbi ayẹyẹ ẹ̀rì ibi tí màá ti fà jáde ní ìsìn ọkọ ìyàwó ọ̀sà sórí kọ́ báyìí mo ní sórí èmi èé lọ jáde èmi èé lọ òde. bọ̀ tí ń bá lọ à wọ́n ran wọ̀nrán ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ ń bẹ̀ ni o torí jẹ́gẹ́ mi mo jókòó mi ẹ mọ́ bá mi wọ́n ran wọ̀nrán ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ ń bẹ̀. so o ti gbọ́ gbogbo tí mo sọ arákùnrin ni mo ti gbọ́ sà ó ní ṣùgbọ́n ẹ ń sọ̀rọ̀ ẹ ń sọ̀rọ̀ ọ sọ mo ní sórí kò sí ní tó o fẹ́ sọ ju pé mo fara mọ́ ní tí mo sọ lọ. tó o bá ti fara mọ́ èmi ò ní wá ni kò làjà lọ́nà ó ṣé mo ní mò ń gbòde káàkiri ni lọ́ba ní ó sì fẹ́ lè máa sunkún ó ní èmi kọ́ ni mo ní ká gba họ́ọ̀lù ó lé kọ́ ó ní kódà inú mi ń bàjẹ́ báyìí ni. ah mo á wò pé ọ̀rọ̀ yìí ti ń takora wọn o kí ló ń ṣẹlẹ gangan ìwọ kó ni wọ́n gba họ́ọ̀lù ẹ̀sẹ̀ á sí ó ní à ó làbù ó ní iṣẹ́ ayé mi wọn bá gba tí mo délé ayé tí mo máa ń káàkiri e, ibi àwọn ní ìgbéyàwó tóun ò bá ṣe ìsáídà kóun àti bàbá ìyàwó káwọn jókòó sí pálọ̀ kí wọ́n fọmọ fún òun tàbí tí wọ́n bá ní pálọ̀ mọ́ọ̀sì tí wọ́n bá ti ń kírun káwọn jókòó ń bẹ̀ kó nǹkan ra amúyàn bíi mẹ́rin lọ́wọ́ láti inú ẹbí òun táwọn sì jọ ṣe táwọn bá ṣe ń bẹ̀ kóun sì mọ̀ múyàwó òun lọ́ọ́lé láyọ̀ àtàlàáfíà ó ní gbogbo èròǹgbà tòun nu òun sì sọ fún bàbá arábìnrin tó ń fẹ́ fẹ́ yìí ó ní ṣùgbọ́n èsì tí bàbá arábìnrin fóun ni wípé òun ò lè ṣèyàwó bí ẹni ṣọ̀fọ̀ à mo ní oṣù ọ̀ àá ó ní ṣe bókùn nìyẹn ń parọ́ mọ́sà ó lọ́mọ wọn náà sì ní ẹbí ọmọ wọn léèrè ń bá sì bọ́mọ léèrè ńgbọ́ bó o ní ìyàwó tuntun ẹlẹ́sẹ̀ oṣù bó o ní ó ṣe rí ẹ ó ní ẹ ẹ lóòótọ́ ńgbà tí wọ́n ń sọ̀rọ̀ yẹn èmi náà wà ń bẹ̀ ẹ dáàdì mi sọ pé àwọn ò lè ṣìyàwó bí ẹ ń ṣọ̀fọ̀ wọ́n sì wá ń tún sọ pé àwọn ìdílé ọkọ ni wọ́n ní àwọn fẹ́ fẹ́ lójú àwọn fẹ́ súnmọ̀kù ẹ̀yìn ọkùnrin ní sẹ́rí àbú ẹ méje ń tàn yín jẹ wọ́n ti ba ìjókòó ìjẹ́ ọ̀rẹ́dì gbogbo ń tẹ́ ẹ̀ka lẹ́hìn kò lè wọ́ọ̀kì pé kí kìnní kan mọ̀ sí kìnní kan kí gbá kan mọ̀ sí kan gbogbo ẹ̀ ni ó ṣẹlẹ̀ ó ń o ó wà bẹ́ẹ̀ ó ní torí wípé ìgbà tó ń sọ fún wọn pé ẹ jẹ́ ní súnáwèé kára ṣe ń pálọ̀ tàbí ní mọ́sálásí wọ́n ní wọ́n sọ pé rárá bẹ́ẹ̀ kọ́ kó lọ ké sí àwọn ẹbí ń ni kí wọ́n lọ pọ̀ wá wọn ní òun sì mọ àwọn ẹbí ń pé aróde yọ̀ ni wọ́n onífẹ́fẹ́rìtì ni wọ́n làwọn sì bá ní ńgbà tí wọ́n pè wọ́n dé náà bá ní àwọn ò lè ṣèyàwó bí ẹ ń ọmọ ni à táwọn fẹ́ àwọn mọ̀ fẹ́ lójú ẹ má wọ̀rí àfẹ̀kan ní dúró ní àdúgbò yìí ànídó lágbolé yìí a lọ sí jìnnà rere ibi tá a ti fẹ́ lójú nù ó ní tí n bá rí ibi tí wọ́n ti fẹ́ lójú dé ohun tí ẹ̀ tí ì pé ẹnu òun lè ká mọ́ náà wọn ò lè gbọ́ kọ̀ǹtúrò mọ́ wọ́n ti ba ìjókòó jẹ́mú lọ́wọ́ báyìí bàbá ìyàwó òun ló sì sọ bẹ́ẹ̀ òun ló béèrè fún bẹ́ẹ̀ òun dẹ̀ sọ fún wọn wípé kó tó di báyìí ẹjẹ́ àṣẹ bí súnà ṣe ni àṣẹ ah ó nínú ìbànújẹ́ nǹkan ló ń wà báyìí níyàwó tó ga sí pé wọ́n ṣe ní ọ̀la àbọ̀tún láyìí sẹ́rí gàbáhùn ló jẹ́ kí n sọ pé ẹ ṣọ́ra fún ṣe kárí mi níbi ayẹyẹ èdè pé n lè ṣèyàwó bí ẹni ṣọ̀fọ̀ òun sì fẹ́ ṣe ṣe mi ni.